kan nínú àwọn ọmọ Ìlọrin wa torí mi ò ní mi ò ní tijú láti la ọ̀rọ̀ náà mọ́lẹ̀ kí mo sọ pé kan nínú àwọn ọmọ Ìlọrin wa mo dákọ̀ ọmọ Ìlọrin gangan tó jẹ́ kí n dákọ̀ ẹ̀ ni pé èdè èdè rẹ̀ tó ń èdè rẹ̀ tó ń fọ̀ èdè ọmọ Ìlọrin ni èyí sì mọ̀ pé eléyìí kì í ṣe pé ń sìn wá jẹ ara wa gangan gangan ni típíkà Ìlọrin ní sọ. So ó ṣe fídíò kan tó lọ sí mọ̀lété níbi eh, mọ́sálásí àti ilé kéwú àti ilé àwọn ọmọ aláìní tí sẹ́kùlù kọ̀dìríyà Sheikh ọ̀tẹ́ Salati sẹ́kùlù kọ̀dìríyà ògùn àgbáyé tí àfa ń ṣe sí ọ̀nà mọ̀lété kan nínú àwọn ọmọ Ìlọrin wa gangan gangan típíkà Ìlọrin ni òun ló wá lọbẹ̀ mo rò pé àfàwà bàbá ọ̀tẹ́ rà kí wọ́n lọ sóde kan wọ́n á ń sọ̀rọ̀ nípa àwọn èèyàn tí ọlọ́run rán sáwọn tó ṣàánú àwọn pé náírà kan àwọn gan ò sí ibi nǹkan táwọn ń ṣe àwọn èèyàn náà ń ṣàánú wa ọ̀rọ̀ yẹn pọ̀ gbogbo yín tó máa gbọ́ mi báyẹn wá wọ́n á sọ yìí tí wọ́n ti ná sí ibi project náà ó ṣeé ṣe kó jẹ́ bẹ́ẹ̀ ó ṣeé ṣe kó sì má jẹ́ bẹ́ẹ̀ tán àmọ́ ṣé wọ́n mọ iye tí ṣé wọ́n mọ iye táwọn tí wọ́n ń fún wọn lówó fún wọn torí ẹni tó sọ pé iye báyìí lòun ná gbàtẹ́ ìjọba ṣe estimate kìló kan tiẹ̀ ń bẹ̀ láti wá lọ ṣe fídíò kó máa fi òǹtọ̀ ń pa ẹ wo ẹ wo mọ́sálásí tí wọ́n ń kọ́ o mọ́sálásí kan bẹ nísìnyí wọ́n ń kọ́ sí mọ̀lété o tún wá dákọ̀ ẹni tí ń kọ́ ó láyà o lérò kó fẹ́ máa mú wọn ṣeré àbí fẹ́ máa fún wọn ṣe ẹ̀yẹ pé bóyá iye tán pè páwọn kọ páwọn ti ná síbẹ̀ kọ́ ni wọ́n ti ná mi rò kó o rántí pé kì í ṣe pé o post kìíní ìsinú yàrá rẹ o dẹ̀ kì í dẹ̀ ṣe pé o post ẹ̀ sínú pálọ̀ bàbá rẹ̀ o dẹ̀ post ẹ̀ sínú tọ́lẹ̀tì o post ẹ̀ net àgbáńlá ayé tí gbogbo àwọn yóò máa rí ló dé tẹ́lẹ̀ pé tíyẹn bá ti ní ìtàn ẹ̀yin tán jẹ́ bí wa bíra lẹ́mọ̀ wá ká kí tiwa bàjẹ́ ẹ̀yin lẹ́mọ̀ wá bí nǹkan yẹn ó sì pọ̀ ẹ̀yin lẹ́mọ̀ wá bí nǹkan yẹn ó sì tẹ́ nísìn nígbà tó gbé kinní síta nísìn tó ṣe fídíò síta nísìn láti lérò pé ó fẹ́ fi yẹ̀yẹ́ sẹ́fẹ̀lì kọ̀dìríyà yí pé bóyá yìí tí wọ́n ná kò tó bẹ́ẹ̀ so tí wàá gbowó ń bẹ̀ àbẹ̀wò ti wá ní kìtìyẹ náà dá iza akarama rahmanu abdan bi izzihi falan yakadira li makhluku yawman yuhinuhu ẹni tọ́lọ̀ bá ti pọ́nlé ó pọ́nlé nù kò sẹ́ńtì kò sí ní tẹ́ fẹ́ ṣe kódà ó lè jẹ́ pé n tó ṣeun gan ọlọ́run tó fi kún oríire rẹ̀ èèyàn sọ̀rọ̀ òun ló lẹ́nu ẹ̀ tó fi sọ̀rọ̀ òun ló lẹ́nu ẹ̀ tó fi sọ̀rọ̀ òun ló mọ iye tí tó bọ́ lára òun ok èlò ló mọ̀ táwọn tí wọ́n ń kọ́lé tí wọ́n gbà kódà kí n tán wíwùn kó má rí bẹ́ẹ̀ kó sì rí bẹ́ẹ̀ kí ló kan ti tiẹ̀ débi kó wá gbé sórí nẹ́ẹ̀tì pé mọ́sálásí kan bẹ nísìnyí wọ́n kan sí mọ̀lété wọ́n ti náyé báyìí mìíràn báyìí sí nǹkan kan lérò pé ó fi mú wa ṣeré kó dáa kábàáyàn dáa ẹni tí gbogbo ayé ti mọ̀ lálápọ̀nlé mo wá lọ bí comment nítorí fẹ́ kó ṣẹlẹ̀ làwọn yẹn ti ń ṣe wọn kálukú wa ń wí tiwọn kálukú wa ń wí tiwọn ẹlòmíì kádàrá pọ́mọ rẹ̀ ò ní jìyàn láyé ó ti wà nù ìwé ọlọ́run àmọ́ ń ṣàdúrà pé kọ́lọ́run ṣàánú ọmọ wọn ọlọ́run sì ní ìnígbàdúrà rẹ̀ tọ́lọ́run mọ̀ pé ó padà ṣe kinní kan lọ́jọ́ iwájú tí ìfin ní yọ́nú sí ọ kọ́lọ́run ṣe èèyàn fún ọnú ọmọ rẹ̀. iza akarama rahmanu abudan izihi falan yakadira le mahaluku man yuhinuhu ẹni tó lọ́nà bá ti pọ́nlé ẹnìkan kan lé ẹyẹ rẹ̀ àwọn òsì ní èmi ò sí wọ́ọ̀dì láti kémi ò fáyà èèyàn bí àṣà olórin kan ó ní if you slap me i go slap you so if you slap me i go slap you if you enter me i go enter you tó bá kọrin fún mi i go kọrin fún ẹ so tí ẹnìyẹn sọ. So, if you jíjó me, i will jíjó you Eh, ni ṣe kíní kan kó lọ kankan àwọn afilẹ á jẹ kó á fi ntẹ̀sí yẹn hàn yé pé ntẹ̀sí yìí o èrò yín nìyí mo ti mọ̀ náà pé gbogbo yín ọ̀rọ̀ ọ̀rọ̀ bàbá ọ̀tẹ̀ ti sú yín bí bí ikú ti bàjẹ́ fún ni ẹ sì tara yín ni wàláì kò ní bàjẹ́ fún wàláì tàláì kò ní bàjẹ́ fún wàláì kò ní bàjẹ́ fún wàláì tàláì kò ní bàjẹ́ fún wàláì kò ní bàjẹ́ fún ọlá ọlọ́run fúnra rẹ̀ kò ní bàjẹ́ fún kí lẹ̀ ń wá kí ló dé kí lẹ̀ fẹ́ alájì wa wàsáyìndé máyégún kí ọlọ́run jẹ́ kí èmi bàbá náà gùn dáadáa nígbà tí ó dà pé alájì sáré òṣùpá ló lọ kí wọn òṣùpá ló lọ kí wọn wọn wá ń ṣàlàyé iye owó táwọn ti ná síbi tí wọ́n kọ́ wọ́n dẹ̀ sọ iye tí wọ́n máa gbà fún apatimenti, apatimenti tí wọ́n kọ́ yẹn iye tí ó wọ́t pé àwọn máa gbà fún tí àwọn yóò máa san ǹjẹ́ ẹ̀rọ mọ èkó kan kó bọ́ta kó mọ já wọn rọ kó mọ nírọ́ náà pa ṣé ẹ̀rọ mọ èkó kan bẹ́ẹ̀ ṣé ẹ̀rọ mọ èkó kan kó mọ já wọn rọ kó mọ sọ pé ẹ̀rọ náà ń pa o ṣé ẹ rí èmi mọ̀ pé ẹ̀ẹ́kàn rọ lọ bẹ̀ òun ní inú yóò dùn èmi mọ̀ <laughs> èmi mọ̀ pé inú yóò dùn ẹ gba kámú ni ẹ sì ṣe àgbákò ntọ́lọ̀ máa fẹ́ ṣe apá yóò ká kẹ́ni kó má ṣe ṣe ara ńlọbi ọkẹ mọ sọ̀rọ̀ ni <laughs> so ọlọ́run ba <laughs> so so n tí ó bá ṣe ẹ lè ní kó má ṣe ọlọ́run tóbi agbára rẹ̀ kò sí n tí ò lè ṣe torí nẹ́tíwọ́ọ̀kì ni. Eh. kò eh. so in tọ́lọ́run bá ṣe yóò ṣe náà ni wọ́sáyìndé kọ́lé ń sọ pé iye báyìí lòun ná sí ilé òun ẹnìkan kan ò já ń rọ́ ọmọ tìyín wá kọ́lé ọmọ tìyín ọmọ ìlú tìyín kọ́lé ó mọ́sálásí ó kọ́lé kéwú ó kọ́lé àwọn ọmọ òrukàn kó wá sọ iye tóun ná ẹ wá ń gbé sórí tiktok ẹ ń gbé sórí facebook àwọn èèyàn wá ń kọ́mẹ́ǹtì oríṣiríṣi ibẹ̀ ni mo ti mi ròyìn pé ha àwọn èèyàn tá a jọ ń gbáyé yìí tó bá rí èèyàn tó bá kúnlẹ̀ fún ọ wọ́n ti rò pé Ọlọ́run ní kó fẹ́ràn rẹ o <laughs> kò tí ì bàjẹ́ fún ọ ni òfin sọ tinú ẹ̀ fún ọ èmi èmi èmi mọ̀ pé ẹ̀ka ń rọ̀ lọ́bẹ̀ ń ní inú yóò dùn wàláàtàláì ẹ gbá kámú ni Ìlọrin wàláì a àgbákò ara wa wàláì bẹ́ẹ̀ la wa àjọ ṣiṣẹ́ àgbákò ara wa ẹni tó bá ti rubi rò wá ọmọ rẹ ò ní ṣoríire wàláì tàláì ẹ ọmọ rẹ ò ní ṣoríire torí mi ò mọ i don't know your problem n tẹ́ máa ń fẹ́ gan kò yé mi bẹ́ẹ̀ ṣe ṣe ṣe ṣe náà nù Bùkọ́lá Sàràkí tẹ́ wọ́ bọ́ tẹ́ wọ́ bọ́ ẹsẹ̀ ṣẹ̀ wá ń pè ní ìsìnkú kó wọn bọ̀ tí ì bá ṣe àwọn àkàtà dúró pé nǹkan wọn ò lè bàjẹ́ náà gbogbo nǹkan tí yín àfi kẹ́ ẹ bàá jẹ́ kójú yín tó mọ́ ṣé bọ́tọ̀ ṣe wà fún ṣe kò dá tó sọ ìdílọ́wọ́ tí ń ṣe fún ọ gan nínú ayé rẹ tó fi rò pé kó wọ ọbọ ló dáa gbogbo ẹni tí bá ti ń robi sọ̀tẹ̀ ọmọ rẹ ò ní déèyàn ìwọ tó ń kí tipátipá tí kìí ti pé inú rẹ dùn wo inú rẹ ó jẹrà náà ni dédé ní ti ń bẹ inú rẹ yóò jẹrà náà ni kò sí nǹkan tí ó ṣe àbọ̀tẹ̀ bikurati lahi tahala wàláhi talahi gbogbo ẹ̀yin yẹn tẹ́ ń sànù àbọ̀tẹ̀ ẹ̀yin tẹ̀ ń fún lówó ẹ̀yin tẹ̀ ń tẹ̀ ń kẹ ẹ̀yin tẹ̀ ń gẹ̀ mo fi àsìkò yìí bẹ lọ́run fún yín pé ọlọ́run ò ní gba ọlá lọ́wọ́ yín ṣé ẹ ti rí mo fẹ́ kẹ́yìn náà rí ní tí wọ́n ṣe kẹ́ ẹ fún mọ̀ pé ẹni ẹni tẹ́ ń bá ṣe yìí kì í ṣe ń tẹ́ jálè láéláé ẹjọ́ máa lọ ẹm yòówù wá sì ti rí nẹ́tíwọ́ọ̀kì yín tó fi rí ibi wọ̀dọ̀ yín ẹ má gbọ́n tí ń wí o lórí ibu ni wọn o báwọn afáàtì máa ń ṣe nu o àtàwọn olórí burúkú ẹbí mi bọ́sẹ̀ máa ń ṣe nu kèé pé wọn kí eléríire jáde nínú ẹbí wọn àbí nínú ìlú wọn àbí nínú ìran wọn àfi kásà máa lọ nàgà lọ́ọ̀kan ká máa lọ wẹ̀ lọ́ọ̀kan ó pé wọn ká máa lọ nàgà lọ́ọ̀kan tá bá nàgà lọ́ọ̀kan lọ wòyàn ní máa ń pé wọn ju ká máa rí nítòsí wọn báyìí lọ ẹ̀yin náà lẹ́yìn máa bẹ lọ́n pé ọlọ́run ó ṣàánú gbogbo wa ọlọ́run kò tẹ gbẹ́nìkan dìde láàrin wa tọ́lọ́run bá gbẹ́nìkan rahmanu abdan bi izzihi fàlàyé kejìlá lè màkàlùkù yàwó máa yòhìn nù ìtumọ̀ rẹ̀ ni pé tọ́lọ̀ ń bá lóhùn ṣe nǹkan yálà ìyá ẹnìkan ò lè sọ pé kó má ṣe ṣe yálà ìyá ẹnìkan kò lè ní kó má ṣe ṣe nígbà tí wàásù àyìndé kọ́lé tó kọ́ gbogbo nǹkan tó kọ́ ta lè rí tó criticize ẹ̀yìn yìí náà ni ẹ̀yìn yìí náà ni àfi bí aláfiṣe ẹ̀ tẹ́ bá wá fi ẹnu pa ohun tọ̀hún tán tó bá kú ẹ wàá pọ̀ ọjọ́ sìnkú rẹ̀ ẹ máa dupò sí mo fẹ́ gbé ní ẹni ọlọ́run ni mo fẹ́ fọwọ́ kàn ẹ ṣe mọ́lẹ́ ẹni ọlọ́run gbà tí ń bẹ láyé níjọ́ wo lẹ ké sí wa rí pé tẹ́ ẹ sọ fún wa pé ẹ fẹ́ mọ yí wa bóyá ẹ lọ ta tẹ́ǹtì sílé ọba a fẹ́ kí yín pé ẹ ṣeun láti jọ yìí tẹ́ ń gbèlú wa lárugẹ níjọ́ wo lẹ kí wa rí àfi kẹ́ ẹ mọ wá bá ṣe ṣubú ẹ sì ṣe àgbákò ni wàhálà ẹ̀ ní jéèyàn ẹ̀yin ọmọ ẹrú olórí burúkú yìí ẹ̀ ní jéèyàn olórí burúkú ni ìwọ tó ṣe fídíò yẹn á fa ọlé ọlọ́run lọ́wọ́ á fa ọlé ọlọ́run ọba rẹ lọ́wọ́ ẹ tún fẹ́ já ìbọn àbí ẹ tún fẹ́ jẹ́lẹ̀ náà bọ̀ ọ̀tẹ́ ó jábọ́ tì ọlọ́run wọlá yé bàbá bàbá bàbá bàbá bàbá tí àáfàá rẹ pè é bàbá bàbá bàbá bàbá bàbá bàbá bàbá iye bàbá bàbá bàbá bàbá tí àáfàá rẹ pè é iye bàbá bàbá bàbá bàbá. Okay tí àfa rẹ pè é so so ọlọ́run wọlá rẹ̀ wájú ọlọ́run ọlọ́run bá mi. so ọlọ́run bá mi dúró tí ọ̀tẹ̀ wala la hawla wala quwwata illa billahi al-aliyyil azim so ọlọ́run wọlá yé bàbá bàbá bàbá bàbá bàbá bàbá tí àáfàá rẹ̀ wí ní ayé ọlọ́run bá mi dúró tì wàlá hawla wàlá quwwata illa billahi al-aliyyil azim kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ kí lẹ fẹ́ gbà ń bẹ̀ káyè rẹ̀ bàjẹ́ kí ni tẹ fẹ́ mú bẹ̀ torí pé kò sí nǹkan kan tí n tó ṣe òun tó túmọ̀ tó ju pé o fẹ́ sọ pé irọ́ ní ń pa o oríṣiríṣi kọ́mẹ́ǹtì mo kà ń bẹ̀ nǹkan tó kẹ́ sanfẹ́ kọ́ kàábà ni sanfẹ́ kọ́ sanfẹ́ kọ́ mọ̀dínà ni tó fẹ́ kọ́ kínní kan ni oríṣiríṣi ẹ̀ ni mo kà ń bẹ̀ ẹnìkan sọ pé kínní pírójẹ́tì àfa rẹ̀ bẹ́ ńlẹ̀ kò lọ parí ẹ̀ ẹ̀yin èèyàn yìí ṣá ẹ̀yin èèyàn yìí ṣá ṣé èyí tí ń ṣe iná tàfà rẹ̀ kọ́ ṣé èyí tí ń ṣe iná tàfà rẹ̀ kọ́ oríṣiríṣi ẹ lọ ka ẹ̀yin èèyàn yẹn n tó fẹ́ kó ṣẹlẹ̀ náà nù pé káyé máa wẹnu sí lára ẹ̀ńtọ́ lọ́wọ́n bá wẹnu sí lára ó dà kí ló mọ̀ èrò wo ló mọ̀ kí ló mọ̀ tó wà ní tájẹ̀tì wọn pẹ̀lú ibi tá a fà wọn kọ́ àjọ mọ́ tá a sọ lórí ẹ̀ àjọ mọ́ tá a sọ lórí ibi tá a fà wọn tí àmì òjé ṣe torí pé àdúgbò àdúgbò máa ń tọ́ka bí ọjà ó ṣe ta nígbà míì nǹkan tí ò yé yín nìyẹn ẹ ẹ mọ ìròyìn lórí nǹkan kan ẹ dẹ̀ ń challenge ẹ lórí nǹkan yẹn so wàá pè wọ́n ó dá ṣé wọ́n pè wọ́n rí ìwọ tó kọ́mẹ́ǹtì yẹn so pé wọ́n ní pé àfa bó lè fẹ́ ṣe ti ẹ̀yìn ilé kí wà fa àyìn tán fẹ́ kọ́ yìí ẹ wo bọ́lọ́run ṣe fi ọ̀tẹ̀ fi dùn wá nú tó fi pọ́n wá lé tí ìbá ṣe pé ọlọ́run gbé e dìde ok báwo la ṣe fẹ́ mọ kàrámà mi ò jésì náà báwo la ṣe mọ kàrámà mi ò jésì pé ah wòlíì ọlọ́run náà mi ò jésì àfa wo lórí báwọn rí tó wo ṣubú tọmọ kí o rẹ sáré dìde báwọn tẹ́kí bó ṣe ń sọ̀parẹ́ lọ́mọ àtọmọ kí o rẹ ń gbé lọ́mọ àtọmọ kí o rẹ ń gbé o rí àmì jésù tèmi ni àbí àbúrò pé tí ń tọrọ owó jẹun ni àmì jésù tèmi nígbà tẹ́ ẹ̀ súnmọ́ wọn ẹ̀ mọ ròyìn tí wọ́n jẹ́ torí pé ọmọ èké ọmọ èké ni wọ́n fojú wò wọn àwọn wo lọmọ èké kí ló fẹ́ gbà ẹ́ bí orin kan tí mo kọ mo ní kí lẹ gbà lérè bí ká jábọ́ kí lẹ fẹ́ẹ́ gbà lérò lérè ń bí kájábọ́ ẹ̀yin kọ́ lẹ gbé wa ga ẹ tún fẹ́ tẹ̀ wá rí kí lẹ gbà lérè ń bí kájábọ́ kí lẹ fẹ́ẹ́ gbà lérè ń bí kájábọ́ kí lẹ fẹ́ẹ́ gbà lérè ń bí kájábọ́ ẹ̀yin kọ́ lẹ gbé wa ga ẹ tún wá rí. ẹ̀yin kọ́ lẹ gbé wá ga ẹ tún fẹ́ tẹ̀ wá rí kílẹ̀ fẹ́ gbà lérè bí ká jábọ́ ọ̀tẹ̀ tì wo <laughs> ẹ á ṣeré fa àbẹ̀rù ká ṣeré àwa tòní àwa tábàlì ra wa a máa dúró wa bẹ́ẹ̀ mo ti ń rí àwọn àfáà kan àwọn àwọn àwọn àwọn àwọn àfa ẹ̀yìn yẹn ẹ lọ ka kọ́mẹ́ǹtì bí abẹ́ tiktok ọmọ yẹn àwọn àfa táwọn àfa ti ń kọ́mẹ́ǹtì oríṣiríṣi ìyẹn ẹni tó yọ lórí bú tàfà láyé tó mi ò rí àwọn láwọn àfọ lórí burúkú àwọn náà ni ó máa dùn tọ́lọ̀ ń bá ń sàánà kejì wọn àwọn náà lára wọn ò ní yá mọ́ tọ́lọ̀ bá ń kẹ́nì kejì wọn kí lè fẹ́ gbà bẹ́ẹ̀ nẹ́tọ́ọ̀kì kádàrá kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ọ̀tọ̀ ni ìdìde sóríire ẹnìkan kò dé ẹnìkejì lọ́wọ́ náà ìdìde sóríire ẹnìkan kò dé ẹnìkejì lọ́wọ́ ọ̀tọ̀ọ̀tọ̀ ni ó sì lásìkò àsìkò máa ń wà fún àti ṣe nǹkan kan tásìkò rẹ̀ bá ti tó láéláé kò lè ṣeéṣe níjọ́ tásìkò bá tó fún nǹkan tọ́lọ́run bá kọ mọ́ wàhálà bó jẹ́ kú náà ni bó jẹ́ kú náà ni n tó fi mọ̀ pé n tó fi mọ̀ pé àsìkò ní kú tó ò fi tó tó ò fi dàrẹ láàmú lórí ọ̀rọ̀ kú bẹ́ẹ̀ náà àsìkò ní gbogbo nǹkan náà àsìkò àsìkò ọlá yẹn yìí ah wàláì tàláì ah bọ́lọ́run ti dá wa léèyàn yìí gan-an kódà tó àlè dọ́lọ́run lẹ́bi ah àárín àbí kó sì jẹ́ pé eh, eh, ìdáwa léèyàn ọlọ́run ó dáa máa ibi tó dá wa sí i ó lágbára ó lágbára eh, ọ̀tọ̀ ni ìyànjú tẹ́ ṣe kẹ́ tó déwájú ọ̀tọ̀ tó wà ní tẹ́ bá déwájú nǹkan ẹ̀mí wà ní balẹ̀ mọ́ ẹ̀yin para pọ̀ kẹ́ ní ẹ fẹ́ tún téèyàn ṣe àbí kẹ́ jọ́yàn owó kẹ́ fẹ́ bà téèyàn jẹ́ níjẹ́ òun lẹ ké sọ̀tẹ̀ rí pé ah, ẹja kì í pé ah, ah, ọlọ́run kò ṣe lára yín àbí